Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kódà ṣe tà mí sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. a tún ti dé àdé sí i lọ́rùn. àtúndé bá a ṣe é dé o. tọ́ ìgbà yẹn gbà kan wá ní ẹ bọ́ ọba dé omédè jẹ. <laughs> Mhm. owó ni kẹ̀kẹ́ ìhìn rere mhm. owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ mhm. owó ni ìdáhùn sí ohun gbogbo bí mi ò bá ló lọ bí mo bá ṣàtìlá làáfíà àbùṣebùṣe. èwo ni kéèyàn mú mẹ́ mú kan tí ó bá wà applicable sí ẹ. bí ẹ bá lówó lọ tálàfẹ́ ọba sísówó lóní. wàhálà àìsàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. tẹ́mi ẹlòmí ẹ ń gbọ́. oníbẹ̀ èèyàn bá ní. owó mhm. tí ó wà ní àlàáfíà kí láǹfààní owó tó ní. èèyàn ọ̀rọ̀ ayé wa o torí gbà mí ibẹ̀ tí olówó ọmọ pé ẹ dákun ọlọ́run tójú ó ti owó tí ó sọ pé kọ́lọ́run gbowó ìlọ́wọ́ ọ̀hún kó fún un lálàáfíà. àwa bẹ ọ lé ìtọ́ rẹ̀ wá sọ yìí má fi kàn mí o má jẹ́ kí ojú ó ti owó láyé wa àmì o. ẹyin àti ó kéré ó tóbi inú àìsàn àti. 105.9 FM. Invigorating. àlàáfíà náà ah. tí ọba wa sí owó rárá ń bò láìsàn òní mò ń bọ̀ mò ṣiṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ up, love up. No. Love guy out a road, them a rush and a lost, but my little girl she don't love the mix up. She don't like so sad. Anytime I see you go, it make me feel bad. Red, red invigorating. waiting for this DJ. DJ New is going to make you beg for more, more, more. rating. méjì tàbí zero eight zero three zero six six zero seven four nine zero nine zero one six one hundred nine six zero. ẹ darapọ̀. a gbọ́dọ̀ wọgbọ́n tá a bá dá sí ni yíká orílẹ̀-èdè nàìjíríà tá a bá fẹ́ o kí nǹkan ọmọ lọ ní serere rẹ̀ hmm. gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí wọ́n mọ̀ wá sí ní orílẹ̀-èdè èyí tí a ti ń yàn án yọ kò nínú ọrọ̀ ajé èyí tí ń wò bíi sùnádàrí wọn ní ṣùgbọ́n kò wá sọ́gbọ́n tá a fẹ́ dáná ju pé àfi ká pe àwọn lájọ-lájọ wa pé ẹ̀ǹdẹ́ ńlẹ̀ o láti gbọ́ bùkátà lórí àwọn àkànṣe iṣẹ́ tá a fẹ́ nu yaran sọ́bẹ̀ nínú bọ́jẹ́ẹ̀tì yìí kò sọ́gbọ́n kankan tá a fẹ́ dá láì ní jẹ gbèsè àfikẹ́ ìpawó wọlé sí àpò nàìjíríà hmm. ìròyìn ọmọbẹ ní ojú ìwé kejìléní ogún ti Nigerian Tribune. Hmm. ṣebí àwọn karambà ní agbébọn bandit níjọba àpapọ̀ ti lẹ àmì agbésùnmọ̀mímọ́ láńjò ní wọ́n ní alẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate ti wá ní eléyìí ò nìkan ò tó o ju pé kíjọba àpapọ̀ ó kéde ogun tó le koko lórí àwọn karambà ní ọ̀hún kí wọ́n lè bá a fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé látàrí ìkọminú gbasgbos ojoojúmọ́ láti paṣẹ àwọn tí à ń pè ní karambani agbébọn bandit tí wọ́n dayé láàmú lórílẹ̀‐èdè nàìjíríà tíjọba lè àmì ìdánimọ̀ agbésùnmọ̀mí mọ́ lórí níjó ní tí wọ́n fi pè wọ́n ní terrorist ilégbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate ti ní eléyìí nìkan ò débì kan gbàmú kọ̀ọ̀ràn bà òun náà lọ̀rọ̀ ọ̀hún torí ìpani nípa àyà ìgbéninígbé ẹ̀sìn bíba dúkìá jẹ́ kọjá àfẹnuròyìn eléyìí tí ń wáyé lọ́wọ́ àwọn ará abíhun ó ti gbẹ̀nu tán senate ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà wá rọ ìjọba àpapọ̀ nàìjíríà lánàá pé lásìkò yìí kí wọ́n jẹ́ kírin ọkànrin pẹ̀lú àwọn ará abíhun kí wọ́n júwe fàdírẹ́sì bí wọ́n ó ṣe rìn kí wọ́n fún wọn torí pé ọmọ nàìjíríà wọn ò rójú oorun mọ́ wọn ò lójú oorun bẹ́ẹ̀ wọn ò sì lè fẹ̀dọ̀ lérí òróòro ní àsìkò tí a wà yìí kódà wọ́n ní ojú òpó kan tí wọ́n ń gbà máa jà bí ìjìwọ̀lú ṣìrórò lọ́wà kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà kọ́ lọ hùwà ṣibáraba ṣibóróbó fún wọn ní ṣìrórò kí orí wọn ó pé kí wọ́n mọ̀ pé ajura wa lọ ti jàkadì kọ́ mo sáré mú ìròyìn onímọ̀nbe ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún tìhóró òní ní wọn kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀ o. ok ẹ jẹ́ ká sọ ilẹ̀ ìbàdàn ibẹ̀ náà la wà báyìí o lórí ìròyìn kan tó sọ wípé ọ̀rọ̀ ti ń lójútùú bọ̀ díẹ̀ báyìí o láti fi olúbàdàn tuntun jẹ ní ìlú ìbàdàn wọ́n ní gbogbo ètò tó kí wọ́n máa ṣe ni wọ́n ti gùn lé báyìí o láti lọ rèé mú ẹjọ́ èyí tí ó ń fa lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ báyìí tí ò tí ì jẹ́ kí wọ́n bẹ́nu fún ètò jíjẹ Olúbàdàn tuntun wọn ní ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ báyìí wọn ní wọn ti ṣetán báyìí o láti lọ rí fa ìwé ẹjọ́ yá èyí náà ni ọ̀rọ̀ èyí tó súyọ nígbà tí àwọn ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n ṣe ìpàdé ní ààfin Olúbàdàn tí ń bẹ ní ọjà bá ní àná òde yìí ìpàdé ọ̀hún iná ni ó tún tẹ̀lé ti èyí tó wáyé lọ́jọ́ sátidé èyí tí wọ́n ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí gómìnà Ṣèyí Mákindé náà tó náà wà ń bẹ̀ wọ́n ní àwọn tó sì jẹ́ àgbààgbà oyè náà ni wọ́n sọ pé àwọn ti fẹ́ fẹnu ọ̀rọ̀ jóná láti lọ rèé wọ́gilé ọ̀rọ̀ ẹjọ́ tí ń bẹ ní kóòtù nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi ránṣẹ́ sí Nigerian Tribune ọ̀tún balógun tilẹ̀ Ìbàdàn àgbáòye tajudeen àjíbọ́lá ní a gbọ́ pé wọ́n ṣe àlàyé o pé àwọn àgbà àgbáòye báyìí wọ́n ní gbogbo lànà tó yẹ kí wọ́n lò láti fi mú ẹjọ́ ìkó ní kóòtù ó ní àwọn ti jọ fi ẹnu kò sí wọ́n ṣe àlàyé wípé àwọn ìlànà táwọn wà lò láti lè jẹ́ kí ẹjọ́ ọ̀hún kọlọ́ọ̀rì ìsinmi wọ́n ní ó ti bẹ̀rẹ̀ báyìí o tẹ́sí ń ṣàlàyé wípé ìlànà wọn parí tán kó tó di pé gbogbo nǹkan tá a tún fẹ́ kọ́ mọ̀ júṣe fún wa gẹ́gẹ́ bí àgbọ̀yé tajudeen ajibola bí wọ́n ṣe wí wọ́n ní ilé ẹjọ́ sọ pé ó tún di ní ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí kí ìgbẹ́jọ́ tó mọ̀ tẹ̀síwájú àmọ́ gbogbo ohun tó wù kó tiẹ̀ wá ṣẹlẹ̀ á tiẹ̀ dé ilé ẹjọ́ náà kó tó di pé á là wọ́gi ilé ẹjọ́ àṣẹjọ́ mọ́ o nǹkan tó sì tún ṣẹlẹ̀ níbi ìpàdé ọ̀hún òun náà ni ọ̀rọ̀ èyí tí ó ń fà á tí wọn ò fi dí ìkéde pé ẹni tí ó bọ̀ sí ipò Olúbàdàn rèé nínú ìpàdé tànáǹgàn wọn ni wọn sì ní ẹjẹ́ á sì dúró náà lórí ẹjọ́ tí wọ́n fẹ́ lọ rèé wọ́gilé ní kóòtù yìí tó kan àwọn tọ́jà ìbálẹ̀ náà táwọn náà ti jàǹfààní láti máa dádé ní ilẹ̀ Ìbàdàn wọ́n ní gbogbo bí tí ò kó rí gbogbo kó omi kí wọ́n ṣàjè kí àwọn tó pàdé tó bá dọjọ́ àlàmísì lórí ọ̀rọ̀ yìí oníbì kan náà làwọn ti tẹ̀síwájú o nítorí pé bí wọn ò bá tiẹ̀ yanjú gbogbo tí ń bẹ ńlẹ̀ ìtàn a lè tí ì sọ ibi tí ọ̀rọ̀ ń lọ ìyókù ròyìn ẹ̀bà lójú ìwé ìròyìn ti Nigerian Tribune àti gbogbo ìwé tó jáde láàárọ̀ ìtòmùtún wò nínú ìwé ìròyìn ti Daily Sun náà. tọ ó tún di rẹrẹ mú ọfẹrẹ gẹgẹ agbéra ó dojú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde níbẹ̀ òní níbẹ̀ ni wọ́n kọ sí pé ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC tí ẹnu ti ń kùn látìgbà yìí ìgbìmọ̀ tẹ́kótó tí ń fìdí ẹ nínú ẹgbẹ́ òun ti sọ pé ìdí táwọn fi mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì 2022 fún pàdé gbogbogbò convention APC ìdí ẹ̀ rèé o lẹ́yìn awuyewuye lọ́tún lọ́sì níwálẹ́yìn lórí bóògan ní ìpàdé gbogbogbò convention ẹgbẹ́ APC ní orílẹ̀-èdè yìí ó ṣe lọ wọ́n ní wọ́n ti padà kéde pé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì oṣù tí ń bọ̀ ó ní o alága ìgbìmọ̀ fìdí ẹ̀ èyí ò caretaker extraordinary convention planning committee CECPC e gómìnà Maibala Mai Malabuni ti ìpínlẹ̀ uh, Yobe ti sọ pé Àbújá òun náà ní gbogbo ọ̀rọ̀ ló ti di yíyanjú tí àwọn sì ti já mi lórí gbogbo gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n lásìkò eléyìí tí ó ń bá àwọn ìgbìmọ̀ abiyamọ ayé inú ẹgbẹ́ òṣèlú APC tí ń bá wọn sọ̀rọ̀ bí ìpàdé gbogbogbò tiẹ̀ náà women conference tí wọ́n ṣe lápasẹ̀ APC lọ́sọ̀rọ̀ yìí jáde nínú ọ̀rọ̀ ẹ̀ alága ìgbìmọ̀ tẹ̀ kótó àfìdíhẹ́ ọ̀hún ní ẹ wò ó ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ wa APC nìkan lọ́kàràmásìkí ọ̀rọ̀ àwọn obìnrin jù nínú gbogbo ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní orílẹ̀-èdè yìí ẹ̀yin màmá abiyamọ ayé inú ẹgbẹ́ wa mo wá fi ń dá yín lójú pé lágbára lọ́wọ́ elédùà àní tẹ̀tì nínú àtìlẹ́yìn tí ẹgbẹ́ àtàwọn aṣíwájú ẹgbẹ́ APC tá à ń ṣe fẹ́yìn àwùjọ obìnrin pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ń bẹ nínú ẹgbẹ́ APC àti ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà àbí ìgbìmọ̀ tẹ́ kó tó a fìdí gẹun ni wọ́n ti soríṣiríṣi ìpàdé léra wọn ìpàdé àṣelẹ̀kùnmọ́rí ṣe lọ́tún lọ́sì kí wọ́n tó wá yọ̀bọ̀nbọ̀ síta kéde pé lẹ́yìn ọ̀rẹ́yìn ìlú kángun kángun kángun eléyìí tí ẹ ti ń gbọ́ látijọ́ yìí ó ti padà kángun síbì kan déètì ọjọ́ tí wọ́n ṣe national convention APC ó ti di fífi síta o ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ìkejì eléyìí tí àwọn olóòkàn ni ó wáyé ìròyìn òun náà ní pé ókè ìròyìn náà kò gbálẹ̀ lọ́wọ́ lójú ìwé ìkeje Vanguard tó fún tòní. ọ̀yà ẹ̀jẹ̀ jẹ́ ká tún lọ sí ẹ̀ka ti ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá ọlọ́pàá Ngozi Ọ̀nàdẹ́kọ̀ lánàá òde yìí ni o lòun náà lọ rí fojú rinjú pẹ̀lú àwọn agbègbè ojú iná tí àwọn ìgànnìkọ̀ ajínigbé tí wọ́n ti máa ṣe ọṣẹ́ wọn ní ojú òpópónà Èkó wá sí ìlú Ìbàdàn wọ́n ní ọ̀nà mẹ́ta iná ni wọ́n ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ibùdó ojú iná abala ìpínlẹ̀ Ògùn ní mọ́sọ̀ọ̀sẹ̀ èyí tó jẹmọ́ ìpínlẹ̀ Ògùn mẹ́ àwọn èèyàn mẹ́ta òun náà ni wọ́n rìn àrìn fẹsẹ̀ sí àwọn tó jẹ́ pé agbófinró tó jẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́ bẹ́ẹ̀ sí bá ta fèlèfèlè wọ́n wọ́n wọ́n dànù ẹ lọ́ọ́ fi ọkàn yín balẹ̀ 105.9 FM. Invigorating. just have to drill me. Cause if I stop to hit this 105.9 FM. Invigorating. 101.9 FM. Invigorating. lost the way you came. Rain long as I know my own mind. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I know my own mind. Don't wanna quit after all this time. You're listening to 105.9 Fresh FM. stop. No, my, oh, my. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I. No, my, oh, my. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I. No, my, oh, my. Don't wanna quit after all this time. I start going, blowing, flowing, showing, and moving it that I'm the capital H of evil. I decent. This is my yard and bed yet my precinct. No discontent because I'm all about pleasing. <laughs> you like my style? I'm buck wild, I'm bananas. I'm out of hand extravaganza. To catch a real money. Plus, I know you like mates in a lot of ways, but it's hard to go on when you're lonely in the holidays. When he shop, he should shop for two. Uh, take you where the water's aqua blue. Let you fall back, treat you like you all that. Under umbrellas with your shades and your straw hat. You ain't the one out clubbing all day and all night. Just to save a fight, the shade is right. And I know he ain't the cat that'll stay in your life. Even though he gave you ice, now make him your wife. How yeah. man deserve you if he hurt you? Now you give a woman 25 a curfew? Between me and you, you ain't heard that from me. Cause Mace ain't the player with the PhD. in the world couldn't even amount to a teaspoon of honey when it melt in your mouth. That's right. The locks and Mariah's, you checking us out, you know the deal. A few mil every time she come out. With her blowing and us flowing, it ain't nothing else left to talk about but a whole lot of dough. And every coming to fair, we there. Keeping your hands in the air like you just don't care. Don't be a liar, would you change your attire? Get a farm like Hillshire with a honey like Mariah. Escape to the ranch, ride a horse, then come back to the city, pushing the Rolls Royce happy when one single and made his money back. I rock so swell, I gotta prevail. First rap superstar dominating pop wish me well, cause it started to sell. Now live with pretty women in a Swiss hotel. And girls, that mean a lot. I get them cream shop, buy them everything they got. From the jeans to the watch. If you wanna be my mistress? you got to make me wanna spoil you with my bitches. And you could tell that they is real, cause he do real things. And I make things average look real mean. When it come to sex, I got the real thing. So when you cover your mouth, the you still scream. All the world, we won't stop. And Mariah, you're on fire. niggas higher. 105.9 FM. Invigorating. You're listening to 105.9 Fresh. With FM. In the LBC, it's kind of hard being Snoop D-O double G, but I somehow, some way keep coming up with funky ass hits like every single day. May I kick a little something for the G's and make a few ends as I breeze through. Two in the morning and the party still jumping cause my mama ain't home. I got some freaks in the living room getting it on and they ain't leaving till six in the morning. So what you wanna do? Hmm. I got a pocket full of rubbers and my homeboys do too. So turn off the lights and close the doors. But, but what? We don't love them no. Yeah. So we gon' blow an ounce to this. G's up, freeze up for a second now, bounce to this. laid back Got me some Seagram's gin. Everybody got their cups, but they ain't chipped in. Now these types of things happen all the time. You gotta get yours, but fool, I gotta get mine. See, everything is fine when you're listening to the D.O.G. I got to cultivate and music that be captivating who listens to the words that I speak as I take me a drink to the middle of the street and get to macking into this trick named Sadie. She used to be my homeboy's lady. 80 degrees when I tell that trick, please raise up off these NUTs, cause you gets none of these at ease as I mob with the dog pound. Feel the breeze. Say you know I'm just Laid back. With my mind on my money and my money on my mind. Rolling down the street, smoking, sipping on gin and juice. Laid back. With my mind on my money and my money on my mind. Later on that day, my homie Dr. Dre came through with a gang of Tango Ray and a fat ass Jake or some bubonic ET that made me choke. This ain't no joke, I had to back up both of it and sit my cup down. Tangeray and ET, I'm toe down now, but it ain't no stopping, cause I'm still popping. And Dre got some tricks from the city of Compton to serve me, not for the cherry on top, cause when I get through, I got to hit the dope spot. Don't get upset, girl, that's just how it goes. I don't love them, no, I'm off the dope, and I'll be. Laid back. With my mind on my money and my money on my mind. Laid back. With my mind on my money and my money on my mind. Rolling down street, because I love your girlfriend, i in my time. Traffic ain't laid back. with my mind on my money and my money I dropped that gorgeous mug. Pretty, body definitely curvy. And thirdly, the way she dyed her hair bronze fitted her superbly. Baby, let me say what's on my mind. Take a little time to express myself. Honey, I think you're fly. Now I don't have no problem saying what I like. I'd like to spend some time with you, starting with tonight and I. I like the way you walk, the sexy way you be wasting all my time. You are the special someone that I wanna get to know. Baby, can't you see it in my eyes? I wanna take you home. to your face, boo, not behind your back. Cash talk slick, we never mind that. Funny, never find that. Puff, that's mine. right, hot stuff that make people say rewind that. People know you go against the Harlem Gigolo. Get liquor low, make the girl trick it though. I represent honeys with money, fly guys and gents. Ride with the tents, that be 35%. So I lay, so I look both ways. Cop says, okay, my tent smoke gray, no way. People leave without handing me my chips. Got plans to get my land and my six. People out of town don't understand these hits. Pop champagne like I won a championship. was a one bedroomer. Dreaming of a million, now I'm in beach houses, cream to the ceiling. I was a gentleman living in tenements. Now I'm swimming in all the women that be tens. Went from bad boy to the crushed liniments. Now my dividends be the new Benjamins. Chicks of all complexions, I like cinnamon. Make sure you got some girls with Playboy cinnamon. Come on, what you waiting for? Let the freak show begin. How they came in a truck? Nah, puff, yeah. Mercedes, come here, baby. You don't like the way it's hot and hazy, never shady. You must be crazy. It's ridiculous how they put their lips on this. Don't kiss right dead girlfriend, I'm ticklish. And I be switching V's with a wrist full of cheese. Player, please. I'm the macaroni with the cheese. yeah, yeah, yeah. yeah. Uh huh. be, can tell I be. Uh, now hasta la vista, say la vie. Now what have we? A cat in a Bentley waggy. They keep cat shaggy, roll with P Daddy. Some be wanna bag me, girls be wanna stab me. I be more than gladly to tell a fuck. Yo, you ain't offending me. It ain't like yeah. you the third son of the Kennedy, or even in the mall where you can send for me. Uh-huh. But all this really talk, you don't never spend a G. I know how it be. Know you know be. me from B4, when I used to detour down to B more, push the E or days I just kick it. My crew buys crystal just so we can can spit it. All the expensive stuff just so we can shit it. And be a lot of places yeah. that you again can't visit. Don't talk because I live it. Yeah, yeah, yeah, what, what, what? Come on. Yeah, yeah, yeah, what, what, what? me up.